ìdájí àsìkò náà wọ́n ìlàdàgbé ìdíkẹ́ báyá àgbàkà náà yìí nàìjíríà ní ẹjí tó pàṣíyà ìgbàmísí àdá ọ̀bá àwọn tààrà òkú bàyà yìí kàṣẹ tó ìdẹ́lẹ́ nílẹ̀ àdúgbò balùwà ṣètá yìí wọ́n kan àpọ́yà sọ̀kọ́ dàmà ìmọ̀ ẹgbẹ́ ọlọ́ṣẹ̀tàn májèlé ọlọ́ṣẹ̀tàn rẹ̀. a domin makirci na shitayi be zawangi na kankan na zawangi ga bebo shiga mawu da musu ya su kwana da shitayi a fe cikko ga an kalmi mai waga malama ji pe kankan gana ga bebo shi kakan bakon na ga yawo nasiya na to ganin wa ya kuma kuma ya ne ya ya tuwa jina aga ya ya man shi na tsakanin ba su kwaye ba ke ga masalaci ba na washi ba da hannu ke ga masalaci ebe na masalaci ibada na waraji wani wadda yawa k'e babon nan kame na yi gabe shi ga wagan nan nan ga yi ma hakika shi wagan to a ci ga igar da masalaci ma sa ga kai ga da makan sho isusu kafin man ja bena wace afe da shabu ko ja hankali a tudu na wa kai da karshe na wayan yani da bai ga abin da ci na wa ga kun ga da kushe su kona so me di tupa kan loro na ga lo da katan ba kwanna na susu kai za ga wa lawa daga gaje dama su ko da yi so ko ba za yi tuwo ya shetan ngai galuwa shetan ya yi kai kwayan kuma ya mai kyau da shetan de lalle makiriya ya bayi wani bangana so ko cewa kuma ci gaba gani mai bayani ya yi etiya alamar ya annabi isa alaihi salam so ko <coughs> ah, Eh, e tiɲɛ na nga mi bɛ yan yi e ya tso ci na wọn wa bɛ ya da tuba na wọn ka o a ti ka wale o bɛ yɛn la kun baaba lari da kari kuna bi wọn ti di bayani o yare ŋɛɛ na yi ye bɔ mi tuba na. cibuzona lokaci da lupa ekpalẹ lokaci na wọn bẹ jẹmaya níbi musa ìpépi kákákáyí zanaganlẹgẹ zanaganlẹgẹ zanaganlẹgẹ zanaganlẹgẹ zamani a níbi musa tona níbi isa bẹna wọn bá wọn bẹ di tẹjididiya adiniya níbi musa wọn ci di bayani a ga zane na wọn na ga. Dani idan na gya na ugya wace bai wuye ya to annabi isa so ko yu da maguba ya tajdidu guba na wajiya annaba ne shiga yuna wa ne shiga yu wa ne zuwa gobe annabi musa na be shiga ya annabi isa na wobe na wobe ji wobe la yewa na nyana jama'a yu da chibo de batu wana a gama annabi isa ke jide zumaya annabi muhammadu sallallahu alaihi wasallam zumana annabi ci wala ana ne ci ketiya dina annabi lona wala kendo na can da ba ballo yina na ya na ge nage zanna dan yadda na ge nage na dan ndon ndondo mai kawuja be wujana wani latiya bu zumana to lokaci na annabi isa rabina abu ga bayani ji nye na ji wangi na bena ji ji wangi na amma ta tiya diniya annabi muhammadu sallallahu alaihi wasallam wani yawa bebe be addini ya boye kaya addini na tso tso ci je daga ya ci laya annabi na mugun sayayi gbogbo wa gwara giya yi na na tsogai wanjo ani ma nabi isa wa ce ko gani beto kafin na yi yi boyi gwada anana yana ga cross rana nabi isa rukiya wa guji mi ga kusa wani mi ga wa kendo qur'an ga ga wana bal rafa'u allah ilay so ko da ni lada hau amoja nabi isa nga kafiri dewa wajen mamaki na nabi isa wawa da yin jibabun nan har ma tari launa dijjali na yi alamai kiyamu kuna kuma tiya da lokaci annabi isa na annabi isa ga gumo aroci rubito ya mana dijjali mini ya ji kuma a ga a kwarar a dewa sarai ya bada fitina ya al'umman nan ba ya arziki annabi bai da kulle ummati fitna wa fitnatu ummati alma al'umman dole ne na su kwa mauci ne wani lade fitina ya na amma fitina ya al'umman ne yi wa ya arziki bai ya ce ma bebe da yi bayyana lafin بعض الذي تختلفون فيه يبقى بالله بيان ان ساشي نجي يجيني توبنا بكاتي فاتقوا الله ايسو نسكو واعتي قولي يمن لم يتنع لبه إيسا سببا ngai etuye miyo ndia nabi isa wa rabbukum muga mai tuye yo etune kpamina muga mai kpato yito be kyaci daga na yike su ko ku bana fabu du yi gumi bayanai bi jibuti yo ilan wallan nikete zandoro na gade na na dan kubona wa afu wa ma ji wala da su ko da kaga wala dan bata ya ba wa bude biro be la na pa o ti akika na zio allah e ba na pa wa na aziki o ha so kola ya wa kana na ga yi macici na aziki na wa de pata na so kwaji wa sashi daibati da bayan manci uji wa sashi ke bayan manci e bana daga na gina na madana zana wa dipendi ya ye bayan gigi da na izio ya manci so ko ba mini azi kubo pe wala ya manci a ci ga wa ga yo yo yo wa ci ya waji so ko ba azi kinya izagin na pe mini azi kubo na wala yuna wa ga da wa we ba e ba ko to ga ni yo fitu sa'ati min sa'ati so aziki na wee gida anana adenu lada wata eba wee kacha ya na soko kaya ho daga azali wa malama wapiachi kelele ya soko epawo waga adi ebi odaji ya soko kawo la adi odaji ya soko emana kawo oji ya oji ya wa omodaji ya otiwa jiwa rabbi wa rabbukum fa'budu bi ma'ana yulani egala yẹn dọ́ndọ̀ àpò bàtí mọ́ egala yẹn dọ́ndọ̀ àpò bàtí mọ́ àádá òkìrọ̀ ọdún mustapha lẹ́yìn lọ́gá ló ti kékeré wa àgbẹ̀ ọmọ sọ̀rọ̀ láyé tú wọn yọ nga mọ̀ wọn àwọn náà àkùrán bẹ́ẹ̀ yẹ kó dáná yẹ bọ̀rọ̀ wọ́n kà sọ̀kọ́ yìí ta wọn sọ̀kọ́ náà. الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم عليم الأحزاب بندر بندر مبين الأحزاب إيه، جماعة جماعة أدا كده يبقى من بني تاكانيا نصارى I did wọn ti yọ ọ̀dà ayé bá sọ̀tì ẹ mẹ ọ̀rẹ́ náà lágbè bẹ̀rẹ̀ ọ yóò tì lẹ́yà mẹ ọ̀rẹ́ náà bí sọ́nà yóò tì lẹ́yà mẹ ọ̀rẹ́ náà lóyè yóò tì lẹ́yà mẹ sẹ́tì tó yóò tì lẹ́yà ẹ káyé ẹ làjì dábò ṣètàn máa tì lẹ́dà gáyà káyé dàwúrà wà ní ìjà látàlóyún àgbà níbo tì lójú wọn láì tẹ̀lé báyìí wallahi sai ma ta ba e do ba shi yo ba ne bi ne da da ka to na da cha cha chu da cha cha ta ru mu ba eh mu ba da ya ni ga shi ba da da ni shi ke le ba to cha ta ru sasa wayo ndio hapa ni cha ta ru to kama yetu aje utone maya waya kawai a ji cibiyar cibiyar a nan jina ga dama domin buga ila ilimi ko baba ya waye ko nna ya waye ko esa ya waye ko mami waye nga ga ji su kuma ga ga ji ma wace aji aluwa su kuma ga ga aluwa ma wace aluwa wani su kuma annabi ke fasara ya a da lokacin annabi kai baya ga ittakhadu ahbarahum wa rubbanahum arbaban min dunillah khatim ibn ali gibalo a gba níbi ọmọ tẹ́tẹ́ àṣàmù àmẹ́lá mẹ́yìn àṣìgbẹ́ sọ́kọ́ àmẹ́lá da tí àṣìgbẹ́ sọ́kọ́ ànẹ́bí gan ya wà hátù a mẹ́yìn àṣẹ́ láyẹ̀jà lẹ́lẹ̀ ya òjìdá ǹbẹ́ mẹ́yìn àṣẹ́ ya òun gaa gá ǹbẹ́ lọ́pàtí níka ìbádẹ́tù wọ́n ti ọjọ́ ìbádẹ́ lóòrọ̀ ẹ̀dàgá ni wọ́n máa jí wọ́n máa jí ji máa lé sọ́kọ́ bá sọ́kọ́ òyìnbó kò báwé wọ́n ẹ̀dàbà wọ̀n máa lúgbà wọ̀n máa lúgbà bá wọ̀n máa jẹ́ lẹ́bà bẹ́ẹ̀ sọ̀pẹ́ sọ̀pẹ́ wọ̀n lò wọ̀n bá wẹ̀ wọ́n bá wẹ̀ yà tòmí ni ẹ̀jẹ̀ máa yà níbi ẹ̀sà yọ adẹ́rẹ́dẹ́ ìdìyà ọ̀bá níbi ìsà ọ̀tọ́ yìí sọ̀pọ̀ nà. akí ẹ̀dẹ́bà ńlá ń dọ̀chẹ́ àlá àníbi ìsà jí sọ̀pọ̀ àmọ́ ẹ̀jí sọ̀pọ̀ ẹ̀jí sọ̀pọ̀ ẹ̀bà kí ibọ̀ nà àná mọ́ríyàmù náà mọ́ wọn náà wọ́n bí ẹ báà so kó o tó bá ké bá di ti mọ subahana ní sọ́nmọ́ yóò ti bẹ́ẹ̀ lámọ̀rọ̀ yẹn màmá abẹ́ àlẹ́ ìlàjì ebi wọn mo ti gbàgán zando tọba wọn yá kí wọ́n yẹ àlámọ̀rọ̀ yẹn tó o wọn bá zọ yìí wọn bá mọ́lá yusuf adébáyé lè tẹ̀lé yusuf wọ̀nyí ń mariam. ga maryam yake waye bai ci daya ne ba waje giyo maryam ga me mata ya ci ne kin do na ga ni to mai ne to mai ne yusuf ga maryam me duwa ga ngba duku na sa babu nuwa duku na sa babu nuwa maryamu ga ji kwa sababun wa amma ya yusuf me ce giwa ga zewu duko ga soko zewu nuwa ga soko a sha soko ba sa duku shugaban wadan ba ra yusuf ba sarar da bai soko a mutu ta gana na jawa da alamar yaka fa a sharar ilai kan gaga maryam bai isharar ba na bai isa ɛyɛ no ihyara lobona wakala ɛni abdullah anabi isa gan we wogyina sɔkɔ wɔ atani alkitab wajalani nabiya sɔkɔ ma nlalita biya mi bi na ayi iri mi na umani ladami ni ya anabi ɛdɔ ma ma tuli dɔ ama musulmi la jɛ da bɛ sɔkɔ ye wa ale ba na sɔkɔ ale ma. ayi laga ga annabi isa yi ehiye su ko bangaren da da baci a da bangare ke yahudu jina a ga annabi isa wato wanda yanda ehi zina wa ala da kiyaye a ga eh, zina wa a da bangare da ga annabi isa spirit ya su ko jiho spirit ya su ko jiho kendo da ji dai akida gan aske na aske soko won ga yi annabi isa aske soko won ga annabi muhammad nana ni pata mo dami ne pana wa chi ko to chi bala ga tala bala azabu min bayni ta ta to a ci wa yo ti shaniya annabi isa amma saboda kawai ni da zai da zuwa da ranar shi ga gabi na kutiki ya ka na kwani ga kakayi na ba a kuron da ci da ja na mawaje tabbata ya bai wai nuna min azabi yau min alim min azabo ya kona a azaba tuna mawaje tabbata ya su kuma وهم لا يشعرون الباب معنى يما ما ينظرون wani yanwaci jama'a ne tuyare illa sa'a a face kina kiyama a e kina kiyama wanga yi ne tunina an ta tiyawu na ba juta tata a bayana wazi ne ji wace buya wa ya dana na wai daidai da zanen shi kwai ba zana aga zaji wazin magwa na da wuce tunare shaje rubu zofi yina yi da yina ko da kada yi da zuke me ji mamaki da na gai ma ji da su wuce su da mini wallahi na ta ji mamaki ngwa ya su da aje da nye na ngwa ya su da na ikiyo cewa gumi guna e bana sai na ali ga wala amma kuce ba wulele na ko shiga ya labari tutu wa wala ba wulele tuni da aji mana ko shiga yake ya labari ga yi wuce su ya bana su ko kullu nafsi za'iqatul maut yake biyo cido mutum bai wọ̀yọ̀ káyílá wọ́n ká máa láwùjọ mọ́ wọ́n tí ó dé báyìí yẹ́ tù lùkú bá mọ́jú báyìí yẹ́ tù gbẹ̀mí náà àmọ́ wọ́n tó pé yẹn wà jìnnà kóṣokó náà wọ́n ti àtọ́ àjẹ̀lé yẹn náà mẹ̀dẹ̀ndàkọ́ yìí lọ sí ábídùn lọ ẹ̀sùn wọlé láì bá dáa. mega dabu ga ajeli na wale da na waye juro ya beti batia ya goma ntonde na onya to to na masu da ajeli na pe na fi goma bashi wa pe na oji na ote su da ajeli bata ki o ma su na eh dan don ga escape wa dan don ga bon banata na di gangwa na wa banza innaka mayitu wa innahum mayit kullu nafsin za'iqatul maut kullu man alayha fani wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram ikiwa bicho mala madawa shuru bada awa su gaskiya to ni to je kare ga malaika ajele kupakuwa ku watia da tu bana ya gewa na asunda ahiri na wallahi rɛpɛ ba sɔkò yà wò sáadé na sáadé sɔkò yà wò sáadé na sáadé sɔaba na kyi ba ne bi kan na yi ta ne bi ne bi kye ga ga ne waya wuta yi je sai na muka ga ne waya wuta yi je sai na umar ga ne waya wuta yi je sai na usman ga ne waya wuta yi je sai na ali ga ne waya wuta yi je ko dan doro fe tuwe fe tuwe abu dare dan ne ya waya wuta annabi muhammad sallallahu alaihi wasallam annabi da kiyan wuta na waya wana ngwa waya wa bata ma ji fe ba bata mo ma ya wa chuchu mo ma ya wa madan annabi ne abu zarri en wuta ta na waya bada na zan don da ya wa ma da wangi ya na bo kin da cewa waya wuta na ngana ya wa madana dana kandoro na miga bumini madana e eh, bane la dana la tusoko bago pata ni mfu ato lefi pata na olena olena katika mbona bago emo lefi pata na wani ejina bago ngemo ko bago yaziki ko bago lafiya ko bago na kapache wọn ọsẹtì na wọ́n yẹ kẹ̀kẹ́ tán wọn náà ẹ̀ṣẹ́ wọn náà wọ́n fẹ́ lọ wọlé ayé àṣùwọ́n náà mísàlá àmọ́ kọ́ náà láàfin àtẹ̀dùnrin náà ṣẹ́nà ìbílẹ̀ èlé kí o kí wọ́n lọ ọlọ́run náà díẹ̀ láàfin àwọn tó fẹ́ di tágọ́dọ́ ọ̀rọ̀ mísàlá náà wọ́n gbé àmọ́ ìkẹ̀tù wọ̀nyí ṣọ́ kí o fẹ́ lé wá tún náà fẹ́ sùn gbẹtọ̀ làdáyìn lára àìsàn làkùn. lafiya a ci da arziki ga abin koya ba wajen wani koyi a abu shirin su kwata kan yi su koda ya kan yi wa kawai ya kwaya bata kilo bai wani wani zamuwa na dukkan da su ne biya wọn ma wani suwa ne muhammadu sallallahu alaihi wasallam gaza don da na su kola wa madan mabatan ma léèkì wa jìnnà ju gájí pátá na ẹnu páyà yìí mímẹ ala lálẹ́ léèkì ní apáyà mímẹ wà jẹ̀lí ẹgbọ́n mi dé ẹ̀yàmọ́kí mi dé na mi wà bẹ́ẹ̀ na gúbẹ̀ yìí nga yìí tó tó ẹ̀pà mọ́tẹ́wọ́n mi gà gúbẹ̀ yìí náà ṣé mi gà a من أحب الله ما أحب نكاح

rayin dondo tayo ci na kiwon lashi da ya kiyama an yawan daga nan ba tinare ya ya tuki cikin nilo ya tuki cikin nilo dan dondo kawai plan ya rayuwa waya wace ji evaluation ya rayuwa waya mun ga wa da e ba ti e chashi amini ega she bachati amini wajisabi makogagu amini wajisabi etogagu amini wajisabi eyagagu amini wajisabi wallahi batati na wasundabu agawo guruso kondo chidebo ebagati dalozu urato bishishi buki bukimejiza walila bukimejiza buki nanabukimejiza bangare la da ma wa ke da bangare la ne bi da wuce mi da ya da wuce mi ci ko nduna da wuce mi ji to ko da mi jinna un ba le da ga e tu pa e tu wa ni na nduna a ga wa ni ne shi ci da wa ju ga shi un go ga ba ya de ni su ko ya da shi ne ni na bincike tuwa ne rubutu wa ci ila yi fi bida wannan ne kiyaye a da ya bayan tsaba da yana aja qur'an ah, da cin da ci su koyi ko izaki fona mi liaye na mi ci kena i challenge myself na mi ni challenge aga ga bana wa mu ka ku aga ga bana wa ro to izaki mo shina e ci qur'an da koyi wa maiman wọn mọ ibaaji ọmọ tiwa wọn ba mẹkyẹ gbẹyà yi wọn sọ kọ yẹ mọmọ alẹ hàn wọn da jẹ lẹnu fi dọs wọn bọ mọ bẹ da jẹ lẹnu fi lẹta kọra sọkọ mọ yẹ sọkọ mọ yẹ ti do alẹ sọ báyà ké ìzàdí nẹbẹ nàìjíríà yìí jẹ wọn bó wá sí kìá mọ. fondoro ye bɛ a bɔna lugba ni na wɛ la bɛ a bɔna ye bɔ su ko e bɔ k'a tuna wa wɔna kura da bɔ kɛba de bɛ si ama yɛ sasa gina lɔ mo tɛmu tɛ kɔn yi mɛre na yɛrɛ na yi kanu tɔ a daa so bana na awon na ahyɛn to bana ahyɛn koro o da saara man kaanat hijratu ila wa rasuli fa hijratu ila Allah wa rasuli ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكوها فهجرته إلى ما هاجر إليه أيوة يقول أول الدين ألا هو يغاشيك أما لا تبان تقصني بها وما من الذي يكون تقوى كيف لا إتما ذكرنا Ọgbà ìṣòro lọ ní sọ́kọ́ báyìí ọ̀nà واقترب العذاب وهل ينظرون الى الساعه تاتيهم بغته كان الجدعان قد يندتشي تاكوتشي عليه شتي قيامه مزوفي لما وازي بكي اجالا جايا وازي بكي اجي على جايا bayani kici aji ala jiyayi yayan amma tuwaci wadda ni na wasu ba in wani wajen bincike a ne wajen last year da ya yi mana ya wale ya cana mana kíchì dẹ̀dẹ̀ mi láti ẹ̀mí ó yà yọ̀ ẹ̀tùkùn kíchì mi dẹ̀ láti ẹ̀tùkùn ẹ̀pá yọ̀ méjì àti ìwé wo pété wọ̀ sọ́kọ́ bí nàìjíríà kama sẹ́lẹ̀ bí máa ní àmìlẹ̀ asfáà bí kàmáfẹ́ ọ̀hún lẹ́rìí náà bàbáwò bí ayé àti ìlà ọ̀gbọ́n ọ̀dà wa fúba ayé tó bẹ́tẹ̀ mi náà lákàá nyẹ́rìí tá a fi ètò ọ̀nà ọmọdé àbáyọ̀. 俺起来，我就把这早饭就门完了。 وفوجي mais assumida, da produtividade clara. Além da glória, a ação, a interativa, a vontade, a vontade de Deus. Mas, àti ẹ̀kú òṣìkú ọ̀nìpára Yeah. É. lokaci mu na kiwa da salatu wallahi inda en shin mu ci zuma ko ci wala ne jona yawa malamiya yawa masiza wa fe kan mu kafi da ne ba ga ko jafar wala luwa amma ka luwa su kon go wa go mu ya da ala da musulmi ke a lota ya red night blue night aju picnic aju cocktail aju ọchịchị ọchịchị kpata woro ji yo amma ke den do chi ne be ba ni mikpe na atụ enyochi na aga elatụ gado lada ada chiwo gado ebe abịa imechi ga afe nke gado aga nyanyanyanyanyanyan ala ke gado mera wa soso e bi ndị bata sokwa nwa atụchi aroma etara wa mara na ajebi anya rashi ebe na tutuo ya adị shibuwa sai da wani abu su kun wani wani wawa gugba ba fashi wa da shi kuwa da tuci ne wani na tuci ne ya rai na ita wani ke za ke mi kin waye ga su kun goye na amma wala coci a magba ni e za ga mu ga e gun to a gun wala na tuge kama kin ba wannan ba gida yi zaɓe da abu ta cikin jiyo ba ta gudu a'a a'a ai ji mamaki ba su ji to ni wannan da yawo da abu ba gida yi zaɓe ta cikin jiyo da na da tuto kuciya amma mi bai yan ne da ciwo ida tuto da subhanallah goga ma a amma ya ji business mu da ba gida shi wàláì jẹ náà wàláì tẹ̀lẹ̀ bàjẹ́ gan ṣe bọ́ọ̀lù mọ́ àbẹ́ ìrọ́lẹ́ bísíǹsì wà ẹ̀yà ni wọ́n wà ah, ní kúrò yà á bíbí lò sọ̀kọ́ sáyẹn bẹ̀rẹ̀ méjì yá. Nìyí túmọ̀ sẹ́yìn zá láńtẹ́sítẹ́hì fọ̀sùnà máa ṣe. A ci ne lágbàdo da cici, ara gbàdo da cici, àfi ara kóni anyanya anyanya ala awo gbɛdɔ de ba de yi ni awo akɔsi ala ba bɔ ɔyɛ adi nna wɔyɛ sɔ bi ama. yɛga ma kó ɛdi hyɛ a yɛyɛ zabi ɛba na ba adi ayɛ ba adi ama ɛna yɛ adi da ama yɛ da na yɛ ezi bɔ na yɛ bɛ yɛ akabɔ bɛ yɛ akɔlɛ jɛ bɛ san na tɔ ɛyɛ fi ma kan tɛ garage night lọ wake wazi balọ wake blue night lọ báwo àwọn tuntun makaranta kasi blue night mọ̀mí ni bíbá bi wọn àkóró bíbá. ìtìlẹ̀ yìí yìí láàfíà báyà yìí láàfíà báyà wọn wọn tó sọkó ògùn yìí wọn náà wọn àlẹ ìfúnni náà ayé ojú bàánú. tó ìtìlẹ̀ la ọ̀pọ̀ àlẹ́ kọ́ àlẹ́ yóò wala antum kafirun sɔgɔ kan. الذين آمنوا بآياتنا وكانوا مسلمين الله أكبر أقوم دمين يا حديثنا على محمد صلى الله عليه وسلم أغير قلت يا عمد إذا يمشي وعيني وعيني أنومي إخوتي أنا وعيني يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون عند شدوا يعينا يما نيفا أغنى سكوبة غبايا ننا باتا زوانيجي أفعل لاتنا فيتيو ويقولون أغنان عباد الله يتوجي سكوبة يو باتا يجي سكوبة يو تقاتل تمسلمين sukare baya batila na amanu bi ayatina wa kanu muslimin kafiri ya kai lati cici e wana awa wani zanen shi yadda su bai mai da wurayi na na arai na amanu zanen jima da su kwa maji da ne da maji da su zuwa yi aji da ayayi wa kanu muslimin a tafi musulmi zane shi na yi ba a ga kafin yi fata a da ya ci da jiji a ya mana lati da fito na zane ya lati ganganci na ko ba yi zane da ya sakon na kete na ya da ya sakon na kete na a da ci ta ke ya nire nga ya wani ba lafi na amana wa kanu ya tafi to ya ce musulmi na latina ay allazina amanu wa kanu yattaqun da na ga iman ji su kwa amma su su kwana musulmi ne ke ka bayi jina ili wana yalo blue night na ili wana yalo nupe de na ili wana yalo gwari de na ili wana yalo igbo de na ili wana yalo hausa de na wakati na wana ya soko ni shugaba ya wana ya pelo blue night soko ni shugaba ya wana ya pelo red night sọ̀kọ́ nínú tó ṣọ́gbọ́ ya ánsẹ̀ tí lè pátá bùlú fi mú ṣọ́ ọkọ̀ òkè ní kírímà náà jí ẹ̀dá ẹ̀rá spírí méjì láǹsẹ̀ tí ó mú one by one let's open it ìlànà pé èèyàn ló bàánà kò tó ìfilẹ̀ méjì wà ní màsíbà náà wà lóyún wafe ekyim deɛ ase ti bɛma ɔmo kyim yɛ kɔɔgye akara ɛyɛ wɔ ana ɔda yi da ne so bɛ kɔ a kaboma ɛyɛ wɔ na ɔda ati ma fo bakyi ɛyɛ wɔ ano ano ɛɛ ɛɛ ban ɛbɔ na ɔda ekyi da kyerɛ ase manda de bɛ wo kaatu ɔkanta kɔkɔrɔ mɔgɔ wo bɛ wo kaatu yi o kyi yi yɛ sɔ ada afei da ne da afei da ne da. What are you doing? Mai wacce kwa ne ta karamba ci ne e ci ne ne na ga ha. Mu ta fila ne ko ne ne ko ne ko ma ma ga ne ta ce sa ko ma. Mu ne ci na sa ti da ne ci ne na ko a sha bulufi ma sai ci ya ne shi ko asa. Bulufi. Mu ce kò pa ara wa lọ́tí apá ní wà àwọn ìyìnà àwọn ètò ìyìnà mọ́dé ẹnu bẹ́ẹ̀nà mẹ́tí ṣì ní ìlúkọ adé ẹnu bẹ́ẹ̀nà lọ́lá ìjìjà wà á wọn ń gbé àwọn akára wa jìnnà báyà wọ́n ti àjọ àpá náà wọ́n wá náà di ètò ìgbìyànjú náà wọ́n àti wọn náà gbèrú yàrá. zane yi jika ko cewa ci da f9 round na ake da zane jika tuna za a de credit round na yanzu da hana wani aa a bẹ̀rẹ̀ kọ̀ǹfàtì ẹ̀ sẹ́ńtẹ̀sì ní kéde sẹ́ńtẹ̀sì ní kéde kọ̀ǹfàtì méjà you can't defend your certificate but defend who ebe di ẹja ló la wọn ti lọ́wọ́ di ẹnsì ẹnsì ló lọ́wọ́ lọ́wọ́ ló wà yẹn láwọ ló wà yẹn láwọ screen ìjọ ọjà ló dàdí lẹ́sìn plan mi ni yẹn lè di ètò yìí yẹn lẹ́sìn plan na bana rẹ subject na kàtún náà yà wọ́n na wọ́n na course ní ọtí sí ẹ̀yẹ wọn ká ṣe bọ́ ẹ̀ nira subject wọ́n wọ́n náà wọ́n bọ́ ni subject ètò bẹ́ẹ̀ náà àwọn tó ń bọ̀ wọn náà àti àdìgbàdà máa ní wọ́n àrùn àwọn olùwọ́n nígbà ọlọ́mọ bá ń ta ẹ̀rọ ìdílé yẹn ṣe sàtìkẹ́tì ka bayi a ga titi zana ya lati wa kan a ga ne su bi su su o ya yanaji mege ya su da bayayina e ya mahimma da baya ya ta yi mahi da ayar ya su ko ya mafi musulmi na e wadda kore jannata ya gada aljanna ya e gaka aljanna ya ma lura bayya wa a zuwa jinko da ya yi ya gada da ya meji wani zage wa ma ga ya fi aljanna ya ma lura bayya ya lura bayyi su ko ya ce ɛna e na aljanna sɔkɔ bɛ tugu ba do ɛfɛ wɔmɛ ɛfɛ hyɛsa bana fɛ paata na wɔn bɛ kpe na sɔkɔ gyi a wɔn wa wa ato wa alo ba aljanna fɛ wa bɔn wa nanso na wɔyɛ yɛ de yi wɔ ya na tɔki ya wɔ ya wa wa zɔ a appointment yɛn nanso na ala yɛ wɔn na wɔde da tɔw is permanent permanent wɔ. ayda kiyama kai ba wa da aljanna wa ci da aljanna she koma da na raya yi mene kira ni aljanna na ci de na do no chuta e ba na yi yi na do ma sa ko yo o to a ko ta ko ya na ko adara sa ya ba ni na aga o da o la o da ma ama no ya ci ya ala ya ja do ro so ko ro ya ko ro ji ya na kwari wa ilu ya ya kaki na ya ba ne ya ba ya ba wa wala ko ta ko wa bola Allah ta ko ta ko la jindo ma she ma wa da wa ma jibu ba ya to ko so ko na rajin ne ba ko ta na ya gbe ba ko ke ta bashi wanda cewa wa ma a ruhi da ya ba ciwo ọbẹ jẹ ebi tí wàá ní wọn ma ọbẹ lágbe ọbẹ pèlè wọn wàá ní wọn ma àmọ ọ̀rọ̀ bọọdù bọọdù bọọdù ọmọ àti bọọdù. dukun ji kasa bayi adéyà sáré tuyo ibi yà anabi ibrahim alayhi salam nga yà ibrahim mímí wọn yà lákùkù me tu die bia wo tu matu ya ama ya pa ko na bera ama ya so ko ya ama ya gi na wu hi na na wo de da na wu lu wa ju pa o ndi ya ya wo bi wa la ya ajara ashe ko ke mu tuna anabi ba wa zare na wo da na ga ndo wu ya wu ji ya so ko ya anabi ismail ẹ̀kọ́ ti kápá wọ́n kí wọ́n jí àwọn ọlọ́yà wọ́n tó bẹ́ẹ̀ adé isaac wọ́n lọ wọ́n rí àṣìwọ́ nígbà ẹ̀rọ jí àwọn ọ̀rọ̀ jí ẹbí wọn. Gbogbo jí àwọn ẹ̀rọ wọ̀nyí ẹ̀ náà ti pamẹ́.

ودخلوا الجنة أنتم وأزواجكم تؤمرون أما فهم بارو مبارو لو تفتوي أغير بوي تافو أما أنا أقول أخشونا وكذا أولا في ربنا لا وكذا أخشونا ده وكذا كذا ده كودا هو شبابه أما سوف يشير في متى في مبه وأنا لكي وكذا أجيه no ci gaba yawa ci sani wa yes wa ke gana wa rayu ke wa yawa da cin da yawa ya ma'azin maji wato ya tsoye da kuba na ya dara wato ne da ga bo na bo na wasaran da ara da su kwali wa a ke kaki wa da ba ke kaki wa wuje yana ci da wani a kula da eh wallahi tallahi billahi la ilaha illa huwa ba gunga da ya bu matie in mu ma agai arabe zo ta nina eh ba in ne ba wa we bo ni na ku ti na ngo mo ne la no safa iza ji da mataina yanayin shokane shokane ya lalle na ya nuka amma ya lai kwara mu ke wani labai wani wani kawai zagi wa

katɔɔrɔ bɔ maa kí edu lɔ sokɔma la yàrá kabo fɔnà o bɛ ku bɔnà efo yi ni o tiga yi mi nà yɔ wọn yàrá mi fɔ jɔn jimá fún wa fɛ yi wọ́n fún wa nyiya gbàngbé fáyìmà. sɔkɔlɔ e bɛ kɔlɔ jɛnɛ ta y'a kɛ taa jɛnɛ an tun ye wa a zɔn a bɛ kutu ye túbọ̀rọ̀ ẹgbẹ́ wọn mẹ́fì mọ́ ẹ̀ṣẹ̀ sá bàná bẹ́ẹ̀ ní lọ. sọ̀kọ́ lọ. ọ̀pọ̀ ọlọ́yìn سوى جال جنيا فيطاف عليهم بشعاف من ذهب وأقوال إجنا جنة قبشة الجنة زانه يجي في جمعنا قدامه قدام الجنة زانه يجي جمعنا الجنة يطاف عليهم أفيجي وبجي أفي معهم بشحاف ببليت دي لا يترين بجو من ذهب هنا لا تصوم يقول وعقوا بغنب قاف قاف قاف ndị ناغا جيجا فين وانا yanda wanda ya yi yo waka da wata yi lokaci ci kya sa buwa da ya a da ka ana dinga shi yana dena na pandemiya rice and beans yan da gidi hotelin dora na a pe majiza de da turuwa na eke tukwa majiza hidda na be na sa yiri ida yi na casha wote na canyen tugi ko tebo yayin eh, gici wote a fe ba awu awu ko su be baajira daanira ya tee fima baajira daanira ya ko kafima baajira daanira ya ko fɛn waa ɛnɛyi egimina kaara mamala ju lu ta wa ju lu fima na tɔ ama yɛn na yi yɛn ta yɛn na ta wa yɛn ba wuna ani ka waa jɔn ani ka waa jɔn baaji tiɲɛ dɔn a lawa ya ju 现在我今天我对中国，我们一个外交，外交发，这样讲的嘛。لا مداخلة ويكون ناس يطاف عليهم بالصحاف من بعده قولوا عجوا ولا غير قلبية بقول ebe na kiyama ya je gini we zana gie be gogoli jona anabi na wa de kuja wa kawa bin kopu gidana ege o wa fe atoyo efo o wa fe atoyo nana o wa fe atoyo nu o wa fe atoyo alakan sara anabi ke china ndabuma atoyo sọgbọgbọ ọdún ká dẹmí náà jẹ nínú náà ma e jikimo tashta e ila anfus na raye jifa bona wa ya jiye so amma bila mu da kan ga ma yana de ala anfus rai tashta e wa jibe kuna fi aljanna wa talazzul a'yun ndo chimo yitimo be na atwani fe mafie yeyo to wote rayi kichidalo bene yele kutoyena meti ni pata kashe ashi olobana mo shi na ba se no fi control ni lo control zando chi me juwa mala me la lo ni <laughs> eh? bala o e ji o ji ma no ba la ba wa e ẹni tí ìdẹ̀bò yẹn dẹ́gbẹ́ yẹn wọ́n tó ni wọ́n tó àgbọ̀n wà wọ̀ mọ́ tí wọ́n tó láì bí wọn. wà á tó bí ya káyọ̀ bí yà wọ́n láti àìsè nínú yà tó ẹ̀kọ́ sí kékeré ńkè yà ti yà dà. wà á dín ní pẹ̀lú kẹ́nu náà tó ní. na ala ya gina aljanna ki a gibu rana wai da saba ne ma kuntum ta mai eto ne ne jiwaye eto na dondo no ba lo na ga ta na aljanna na ala layo nyawa gani ya bane to gani nyami ya gani ya bane tunyawe na fatu ne gani a ga sai na ali inda ko kara sai na ba ba ne ko nga wo kpe na boro yi ni nuna kan boro wa gu boro do wo ka wo wa sa wo ana ni ga yi boro ko boro na ga wo ye sa wo ni ka wo ni sa za ki do a ni a ci do za ci do kilo ko ma wo che ja cho nga na wàdó nan dondo na la kabo de mi sana a tuwe mi ya da wuce ta fiti wani a ta tiye da na besi bai shi bana me na hawa so ku tuwe mi ya ni mu ta fiti mi ko galan tu ce mu kar mi sa sai na yi fiye ba sai na hanta eh? wale ta kuwa mu a cewa mu ba ci fura sai na wani mara da ke cin mana na yi ce taku kima ci mara na mungo ga da muna taku ma wasu to a ci gano musulmi aljannan nan ya gibu na man da ci ga ban da aljannan na sokwa daga wadu kunan jannata na woro sokwa yake gabe na to sokwa da wadu kunan jannata wa antum e antum wa azwajukum tubaruna wa ci na tsaka yawo tun daga zalina e mana annabi muhammad ga sallallahu alaihi wasallam zan don do a juye je wa she so ko ga yin dubu ba balawo musulmi da juye je so ko ga yin bina lawo are bina dama ne mala lawo lawo asa allah da yo ga ne so ko le ba she no ra ni ube chimuchi de chimuchi ne so ko be je ɛmɛ alijan ma na anabi ka tó kyigya kyigye liyas daada shukra ebu daya ju asoko gapan ɔsoko gyina hɔ wɔn ara gyimi na wɔn kafin wajen ajali na aga ɛmɛ alijan na lawu sɔkɔ adana kaasa daa ɔga lamina tumi gbaa ne ɛmɛ ɔga adana kan daa kyɛ ala ɛmɛ na wɔn annabi ga kila su kwaci ya shi biwa li yazdada ora ya huzna e boye ko no mu ku be baba dan dan da ni bo de ku ba o de ni nana o de da ya zan do to mi to wo o ga da ya ni aljanna e mi na to atu ya bona e gimi na ko shi wa ya bona siya wani ẹ̀rọ wa nana àwọn di ìgbà wọlé wọn dà lè tẹ́lẹ̀ náà ìyá ń lẹ̀ ọgbọ́n àṣọ ìdí ẹni tí ẹ̀rọ gbogbo ọgbọ́n àṣọ yẹn tó sọ̀kọ́ ọgbọ́n àṣọ yẹn. a ci dama ẹ̀dá ká dáná wọ́n ci dáná tó zanne bulu alijanna náà ẹ̀mí alijanna wẹ̀ agunla ẹ̀dínlẹ̀ alijanna ló ci bọ́nọ̀sì. to wuce na laya bonus na wuce ga ebe kwaye tuye ba ba wa tilka jannatu lati na inu na gigu ya yi ka tu jiye ya ne na ye guna na jiye wa ci da ya wa inu na gigu ya jiye ya zane ji na fi na alo tun ba ala da bima kuntum ta'malu bi na na tuna منها فاكهة كثيرة منها تأكلون ولكم فيها فاكهة كثيرة منها تأكلون ومراد الله الجنة فاكهة كثيرة أي مي مي أبو إيه إيه وتميلو أبو با ويبا كيو يبا yẹba ní lórí àti wọ́n lè mọ́ lẹ́mu wẹ́ńkẹ́nu abọ̀lùbá ayaba wọ́n ní wọ́n gbé yẹn na yi kasi a doku fi alijanna rɛ egina alijanna taba ni tana nkɔma ajiwala tɔ kyerɛ kutu fɔ adaniya wa ajiwala gan mɛtagbada mɛtagbada wọn wa kẹyẹ wa tọ́tọ́ àzáàbò lọ aṣojú àzáàbà ẹ̀ kílẹ̀ yìí e bá yìí sọ́yìn ọ̀bẹ̀rẹ̀ sọ̀rọ̀ gbà tọ́wọ̀ kó fi tẹ́ àfẹ́wọ̀ tẹ́kasí wọn wa tọ́wọ́ àjùmọ̀tì àrùn náà ẹ̀ dáná ọ̀rọ̀ náà àìgbín náà tó bẹ́ẹ̀ tí wọn lóbi kù bẹ́ẹ̀ni sọ̀rọ̀ yẹn wá gbé yọ̀ àlágbọ̀n àbàbà ẹ̀kú yẹn àjẹ́ náà ẹ̀ pààrọ̀ goyi da aljanna wanda wanda wanda su sun kwakwa le mu ya aljanna ya kawa bayan wani ji ishtiyawo ya ji biyu na wuce gona ne a ko duniya ba so ko ji haki ne so ko ji haki ne so ko ji haki ne so wala ko fi da baki atun kasira mini atako mini yanda ji gabo ya sọ̀kọ́ ìjì ẹ̀kọ́ sọ̀kọ́ àìjẹ́ nù rẹ̀. yẹn tó kan dora na mai tuya baya ya baya ko bai ba bai ba ko kuma ba bai da anana wa ko ni aljanna na da ni wa bu ga shay ji walo wa bai ji walo a da lokaci ne lajina ni aka ni la mu fada aljanna din ji wallahi adala mai da zaba yin da mutum na bari lẹ́yìn náà dàgbà jíga ń bọ́ sí dé màdínà máa tó ní láyé dẹ̀rẹ̀ yà pọ̀ tó lé yìí ní ẹ̀kí náà wọ́n á pàtó ìyàwó bọ́ ìcháàjì dààmúwa bọ́n ibi da police station èdè dá report ká káì dáàbì bí àtúndì sọ́kọ́ ẹ̀jẹ̀ nù yẹ sọ́kọ́ tún ìdá àgbà bẹ́ẹ̀ ilé gàdá police station ko.

to ko ba wani hali kamata ki a dinna ne oga oga computer police station ya Nigeria wacce cinya abalin ne ki a dinna ne kafin in ta gana ayi ne ku da ayi na ta bibiya eh sai ku sai wallahi <laughs> <laughs> talla ni ga kawai to karo to ne da rabia bana fushi haji an kai da <laughs> raci da ne wàdé nka yà máa tó mi lánàá wíwá mi fa mi wọn láì tó náà kanga náà adé ìfẹtọ àjí ibé kí pọlọ mú wa tiẹ táyà anigba yìí dáná anigba yìí dáná ẹtú kàná àfi ìtìmọ̀ lẹ kọ̀mpútọ̀ máàtì wọ́n ti dáná já kọ́mpẹ̀lì wọ́n ti dáná àfi fáksà kọ́mpẹ̀lì àbọ̀kọ̀ máàtì kàzá adé mísìnyẹ káyà dáná àbẹ̀bẹ̀rẹ̀ wọn ti láṣà nga ṣe àyàlùfà àbẹ̀yìn yìí to amma yana wato damuwa wanda yanayi yanayi mamakin yana tun da zane shi gwaza gane wa da ba a jana a ya bayi babo a to a yi bayawa bayan na wato a yi bayawa ya ce so nɔɔga naga kpewe nɔɔgɛgɛ kpewe sati bɛn polisi station wa a bɛ muso se ka di nɔɔga bɛ labatiw bi la kii keesi nɔɔga bɛ na o ti bɛ yɛlɛ a den mɔdi bɔ ka na a tiɲɛ yɔrɔ anga nɔɔga y'a bolo di lafiya o ma dɔn o wɛrɛ masakɛ ye du wɔɔrɔ ci to a ci da alijɛnɛ sɔgɔ bɛ منها تأكل يجيب من المرمر النجم سقطها إن المجرمين في عذاب جهنم خالدون إن المجرمين في عذاب جهنم خالدون للي ولا لا قال بنونا يتعلقوا أشلاء لقوا أنا قال gurupi ne cire na ruwa ga ruwa ne da na ne da shi e da ce gudu da shi e e da gada un gudu ne wani ya tuci ne wani ya ci daci ne to tsanana to tsanana wanda ba ti ba ma wani lokaci a wani ruwa e ya ruga wajen yau basoro wa ina waji wani soro wa bashi yana bi ne ga waji wuce ta nuna alwa da ba na da tafiya wallahi me hani shi hani shi yaro me ga wallahi to je ga wallahi wajna wo ga me ba je wo je ba ẹ̀rọ àwọn ẹ̀wá ẹ̀rọ ṣe sọ̀kọ́ lọ́wọ́ jẹ́ ẹ̀mí bá ń ṣe lọ́sùn lọ́sọ̀kọ́ tó tọ́ ọ̀sùn máa ń tẹ̀lé ètò tó ẹ̀jọ́ àtọ́ ọ̀sùn yẹ ìjọ sọ̀kọ́ lọ́dún ẹ̀gbọ́n ọ̀sùn wọ́n á lè bàná wọn lè bá túmọ̀ ọ̀rọ̀ wọn gbàdọ̀ wọn kí tí wọn wọ́n jà. ẹ̀yin lè mójú ni mí náà àná yóò tún bá pa fún ọ ta mini abu na ce a bɛ bɛ ka siɲɛ kɛmɛ fɔ a ma nɔ nɔ a b'a kɛ so ne kɔni e b'a e b'a ye nin yan e bɛ bila a bila e la a b'a kɛ so ɔ b'a ye nɔ to ma yɛ b'a ye a b'a kɛ so aa yan pa na dɔrɔ yan pa o ma ne ba o tiɲɛ ba wɔn bɔ nyankpa bɛ mɛ adɔn a mɛ adɔn nkpa bɛ bɛ bɛ bɛ ezɔ ayi ni a ami de tuku ato wɔ mi lu emi na ne ne bɛ na mɛ tɛ lɛ mo fɛ yajɛ na aba de tuku. jiwa ba yi da cewa kara yi gida a ba da ciki a da ba na yi tirgi a ba da ciki wato a kara da e da wuce kamin su wato a tinar ba a kwada wato a feji tuba feyeji feyeji ba ba yi da shi wọ́n máa dán ẹ̀ náà wọ́n máa jẹ́ ó tó kọ́ nínú ẹ̀pá ọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n bá wa ìdàgí ìdẹ́gbọ́ ni ẹ̀gbọ́ bàjẹ́ wa wọn ni wọ́n bá gbọ́ sálárì na ẹ̀ àríṣẹ́ wọn ti ká ọgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ kọ̀tún ẹ̀ wọn rùfúta ìpá tẹ́ tí wọ́n àtàánú Yeah.

inna da wata da nuna da na da giba da wala inna da wata da nuna da na da tuwa fi ba ba tuwa na inna da wata da nuna da na da ya wani ci ba ba na inna da wata da nuna da na da ya ko ba ba na inna da wata da nuna da na da ya lafi ko ba ba na bi azabi jahannam ara da ara wa ti ara ko para ku ba e ba ti ke ba ko wa so ko wa doro ya dogo ida ede ya zogo ya wuce ida malaka ya ko buni ikara ya ke biyawa ko buni sama ko buni tiya ko buni har bi na wati ba kara wala ba သောဝိညာ الله